ẹ̀yà kù gbádùn ètò yìí jáde mo mọ̀ pé lágbára ọlọ́run ìyànú jẹ́ ti yín o lágbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní jọ olórí ẹ̀ ní bí ọmọ tó máa jọ olórí áà ah, ah. ṣé bí yorùbá ní ìka tó bá bọ̀ yẹ̀yẹ̀ gèjẹ̀ ọwọ́ tó sìyàn tó gbèyàn dókè ọwọ́ ẹ̀ sì lè gbèyàn ó lè jáyàn bọ́lẹ̀ ẹ tó dé wà lókè ń kó kíyè sára torí pé o mọ ibi táwọn tó ń bọ̀ sálẹ̀ o mọ ibi tó ṣe máa dé lọ́la ẹ̀yin kó dẹ̀ mú ẹ débi oríire ó dé pẹ̀pẹ́ oríire rẹ ó dẹ̀ aṣọ oríire òun tán wọ́n ń pè ẹ́ o àgbékọ́ọ̀lù mọ́tò orí èlò ẹ bọ́ mọ́ ẹ sọ. Ah, kí ló dé látàárọ̀ àá tẹ́ ẹ̀ jẹ́ kó nílé dúró ẹ̀ jẹ́ kálejò ó sinmi. Ah, ah. kí la ṣe kí la ṣe. tẹ̀gbọ́n àtàbúrò tálàbà múnú yín àtàgbàlagbà tó yẹ kó ṣe bí àgbà yẹn ò ṣe bí àgbà èyí tó yẹ kó ṣe bí eh, ewé ah, kò ṣe bí ewé. jọ nítorí Ọlọ́run bàbá ẹ jọ kí ló dé ẹ jọ mọlẹ tí ń bọ ó sọ fún bò ariwo yín káàkiri ilé ẹ jẹ́ ká lè sùn. Ah, ah, ẹtẹ jẹ́jẹ́ ẹtẹ jẹ́jẹ́ ah, tábàtẹ ní ọmọdé ṣe bí ọmọdé ṣàgbà yẹ kó ṣe bí àgbà ni. èmi làgbà yà yẹn. láńlọ́ọ̀dù ti ń sọ̀rọ̀ yín títí títí tèmi mo ní kó fi yín sílẹ̀ gbogbo ará àdúgbò náà ń kígbe pé ojoojúmọ́ lẹ̀ ń bára yín jà kí ló dé. ó sọ fún ó sọ fún ọmọ alálejò eh, eh, ṣó yáwó yáwó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó sọ ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ó yáwó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó sọ ni kí ló dé. ẹ sọ̀rọ̀ mo lè tún ah, bọ̀. tábà tiẹ̀ ní a gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣáà ẹnu wa mọ́ títí títí èyí tó jágbà ò bí àgbà. sẹ́rí kan tẹ kọ́ọ̀sì mo lè ti lọ́wọ́ ah, kí ló dé ọkọ̀ kan tí ó kàn sẹ́rí kan tẹ eh, kọ́ọ̀sì. ó yá eh, eh, ẹni tó jẹ́ bí àgbà ní kọ́ọ̀sì kọ́ọ̀sì dúró náà ó máa náwó máa náwó àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. irú àgbà tí ló wọ́n sọ ṣẹ́rẹ́ àgbà títí lọ́wọ́ sọ tí ẹ̀bá wà kẹ́ fún maníkà wọn nítorí èdè maníkà wọn bọ́ọ̀sì ní kí wọ́n rà fún yín. ẹ ó fi dá abẹ́ gbogbo èèyàn ti mọ nǹkan tá a ṣètì lé fi jó ni. ọ̀rọ̀ kan sọ̀rọ̀ tọmọ ò bá ti bọ̀wọ̀ fágbà. mo rí ọ̀rọ̀ tó máa sọ ságbà á lè ẹ ah, eh, ah. eh, eh, bàbá bọ́lọ́n bá ti ṣoore fún ẹ má wẹ̀wù méjì papọ̀. àwọ̀ndà ah, gbogbo ènìyàn náà ló ń fẹ́ oríire ẹ mhm. jẹ́ àgbàlagbà inú yín gan ìyẹn ò ṣe bí àgbà. lọ́nà wo jàre ṣé ẹ fún mi lórí ọ̀fẹ́ pé kí n gbọ́rọ̀ lẹ́nu àgbàlagbà bí ó máa tún fún ó tún fẹ́ bú mi sí tó bá fẹ́ bú mi sí kò nìṣó ńlẹ̀ gbogbo ilé ló ń wo àwọn rí wa báyìí. dáàdì wa dáàdì wa ibi ibi ibi tẹ́ ẹ fi ọ̀rọ̀ kọ́ ibẹ̀rẹ̀ ló yẹ ibi tẹ́ parapari ẹ̀ sí ibẹ̀rẹ̀ gangan ló yẹ kẹ́ ti ọkọ bẹ̀rẹ̀ ẹ ti ẹyin ah, náà kàn yẹ ẹkẹ̀dẹ̀ wọlé náà bẹ́yẹn ẹ má yẹ ká máa lo ohun tí ò dáfà gbàlagbà. ó yẹ ká dúró ká máa gbúrò yín ká má mọ̀ pé àgbà wà àbẹ́gbọ̀n wà ṣé eh, a lè ṣe ra wa léṣe wa léṣe náà ẹ bá ah. ẹ ẹ nǹkan tó náà ó yá bóyá bóyá àbúrò ilé ìjẹ́ kẹ́gbọ́n sọ nǹkan kí ló dé gan kí ló dé. a dáa fún yín ẹ ní dàgbàyà ẹjọ tó lọ Ọlọ́run ṣe é bímọ obìnrin ah, ẹ má jẹ orin mọ olórí ẹ má jẹ ọba ẹ má jẹ ọba aṣọ rẹ o kí ló wá dé kí ló lè tó yẹ. olórí tẹ̀ ń wòye àbúrò mi ni mo mọ tinú tẹ̀dọ̀ dáadáa dáadáa olóòrẹ́ kan tó ń pè mí pé àbúrò mi ń kọrin fine bí n gbé tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ yìí ó ní bíi bàbá bíi ẹbí àbọ̀dá àdúgbò náà lọ́mọ bó ṣe jẹ́ ó ṣàmẹ́ni tó jẹ́ promoter tó ń ṣe báyà concert náà náà pè. àgbẹ̀nijáde. ó jẹ́ pé ó tọ́jọ́ mẹ́ta tóun ti máa ń lọ́n fún ok kó tẹ̀ fún un lórí bó ṣe kóun tiẹ̀ kọrin five minutes kọrin tẹ kọ́mọ̀ pòun náà lẹ́bùn ọlọ́run bá gbà fún un mo rántí wípé ó lóye tèmi fúnra mi fún àbúrò mi kó tèmi lọ make sure yẹn aṣọ tó wọ̀ lọ kò ṣẹ̀yìn lẹ́yìn mi. ẹjọ́ lè fẹ́ máa rò ní sùúrù ó ṣe máa sọ tiẹ túlétúlé obìnrin ilé ló tó yẹ. ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n tèmi farabalẹ̀. kí ni bí n gbédè mú dé ọ̀dọ̀ bàbá tán ó dẹ̀ introduce ẹ̀ báyìí lọ́rẹ́ mi lè ṣe báyìí lọ́rẹ́ mi ṣe onípe kò sí wàhálà wọ́n máa fún ní twenty minutes láti perform àbúrò mi bá perform kó tó kú òbẹ́nu ẹ̀ làwọn èèyàn ti ń kí mi kú oríire nínú mi ti dùn pé ah, àbúrò mi ṣe oore at the end of the day ọlọ́run jẹ́ oko méèké ẹ̀ singwadele yàtọ̀ sówó tán fún àwọn òṣèré ńjọ yẹn máa yá àtìyàwó ẹ̀ dẹ̀ fún àbúrò mi ní five million naira mo ti ọ̀kọ́ parọ́ pé one million naira kò mọ̀ pé mo ti gbọ́ mo fẹ́ mọ̀ yẹn yóò parọ́ ni ten god tẹ̀ ó sọ tọ́ ń bẹ̀ yẹn five million naira in tó dùn mí bẹ́ẹ̀ ni wípé gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ tó fi débi tó dé yìí bí n gbé sọ ọmọ yẹn bẹ́ẹ̀ fẹ́ ó fẹ́ lè máa sunkún lórí fóun ó lóun ti po lórí títí títí títí olórí ògbé bọ́ọ̀lù mọ́ ẹ gbọ́ nǹkan lẹ́nu ẹ jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ kò jẹ́jẹ́. nígbà tí mo parọ́ mọ́ ẹ. olórí báwo ló ṣe rí. lọ́jọ́ ta mi mọ yóò fáńdà ah, bọ̀pọ̀ tí ọ̀rẹ́jọ eh, ẹlẹ́gbẹ́ sí tí kò help me to shift your mouth to the other side. Ẹ kọjú sọ̀rọ̀ mi ò ń bá mi ò ń bá ra àwọn kákọ̀ sí yín ẹ eh, méjèèjì. Mo ti kọjá lẹ́bù tẹ̀wọ̀ ẹ gbọ́ mi kọ ẹnu yín sọ́dọ̀ bíi thirteen bọ̀. Òdodo ọ̀rọ̀ ló sọ bọ́mọdé bá fẹ́ ṣubú á ló fẹsẹ̀ gbá. I reject it. Ṣùgbọ́n ní sùúrù kó gbọ́ katọ́ ẹ sọ́nà kó rìn bó ṣe máa rìn kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. Eh. Ṣàlàyé fún mi àgbà kí wà ní ọjà àkórí ọmọ tuntun wọ́ ìyẹn torí ọmọ yẹn bá dúró straight anyways màá ṣàlàyé fún yín bàbá ọlọ́run ẹ mọ̀ tí wọ́n ní tọ́pọ̀ èèyàn bá dúró síbi kan wọ́n máa single handedly báyìí wọ́n máa pè èèyàn kan jáde nìyẹn nípa ọlọ́run ló pe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ get èmi jẹ̀kẹ̀rẹ́ tọ́lọ́run ti dá mi pé mo wà alright lóòótọ́ àti lódodo mi ò ní parọ́ torí mi ò ń ṣalájẹsẹ́ mo ti máa ń bẹ̀bẹ̀ pé for over seven years ẹ mọ̀ kéèyàn ti máa lọ́bì fún nǹkan bẹ̀bẹ̀ fún nǹkan àwọn òde jọ jẹ́ ń perform jẹ́ ń ṣe kò dá mi lóhùn mi ò dé bá bínú ìgbà tó dẹ̀ jíjọ ìbò ṣe ní ẹ kí n wá perform ni àwọn afúnmi ní àwọn dẹ̀ fẹ́ everybody tẹ́lẹ̀ mi ọ̀nà àwọn afúnmi five minutes ah mo dẹ̀ ní à ah, ó ṣí ọ̀rẹ́ o yẹ ìwà ọmọlúàbí mo kí ìgbé pé àwọn makeup artist tó wá síbẹ̀ ẹ bọ́ tẹ̀ ẹyin bọ́ ṣe ń ṣe bí olóòrùn olóòrùn làwọn pípù yẹn bọ̀ mo gbà kí wọ́n ṣe makeup sí mi lójú because mi ò lọ option I get mo dẹ̀ ṣe program tí máa ṣe ìgbà tọ́lọ̀ máa dé mi ládé tọ́lọ̀ wọ pọmọ ológo tọ́lọ̀ wọ pọmọ ológo dídán ọmọ ọlọ́wọ́ pọmọ olódùn tòyí ọmọ ọlọ́mọ orí kọba ọlọ́run fún mi ní ohun mọ́ lò dáadáa nínú àwa tá a kọrin tá a pọ̀ túrẹ́ ohun lásán ni wọ́n ní wọn ní flavour èmi fi flavour sí ti tèmi. I get ká má fa ọ̀rọ̀ gùn bá ṣe parí ṣó nìyẹn o bó ṣe fún mi five million naira yẹn kò tí mo wo ṣe pé mo wá ṣiṣẹ́ wọ́n lèmi ni mo gbégbá orókè èmi ni mo mọ̀ ṣe jù èmi ni mo da jù ẹsẹ̀kẹsẹ̀ báyìí ni mo ti lọ síbi tí máa lọ encourage ti wà oríṣiríṣi èèyàn ti wà yìí inú mi ń dùn àwọn èèyàn ń pariwo lọ́tún mo kí àwọn tí mo lè kí mo gbàgbé àwọn tí mo lè gbàgbé ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bẹ́gbọ́n mi ṣe máa dé láàárọ̀ ẹ̀ Bímpé ẹ pẹ́pẹ́ sí o Bímpé pè mí wọ́n ní mi ò fún Bímpé lówó ṣó ifá ń bara ní Bímpé ṣe ni kí ló fẹ́ gba owó lọ́wọ́ mi fún èèyàn tó pè mí tó ní kí wọ́n ṣiṣẹ́ àtúrọ̀ òun náà mọ̀ pé mo máa gba àdúrà owó yẹn ẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún pé o ṣe o ẹjọ́ sà ẹjọ́ jẹ́wọ́ pé àgbà titi yín àgbà tòótọ́ ni ẹ̀yin ò fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ ẹ̀ sọ̀rọ̀ torí bribe ẹ̀ kì í sọ̀rọ̀ torí nǹkan tó fẹ́ mi ò ti ṣe thank you ẹ̀rín ẹ̀ pa mí kí ló ṣẹlẹ̀ ẹ̀rín ẹ̀ pa mí odò sun látorí sun ṣó ń gbàgbé orísun ẹ̀ ni Ah, eh, oh, àìmọye odò tó ń ṣàtọ̀ lójú ẹ ọjọ́ tèmi lọ́wọ́ o dẹ̀ rántí pé ó yẹ káwọn náà ní ẹ̀tọ́ tiwọn ayé ò kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ kì í pẹ́. bàbá àjọrú ẹ̀ wò mọ́ o ní sùúrù ní sùúrù ṣé o fẹ́ nà wọ́n nìyà ẹ̀rọ ọmọkùnrin ló fẹ́ yà. ní sùúrù ní sùúrù ara ẹ kò sí bó tiẹ̀ bú mi mọ́ fara gbà òdodo ọ̀rọ̀ máa ń sọ fún ẹ. bàbá Baba, ọ̀rọ̀ ìkọjá ọ̀rọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ sọ látò ní dọ̀la ní tí ó ṣe ní ó ṣe eléyìí ò lọ́rọ̀ gbà ẹ sọ fún wọn lé kí ni nǹkan tẹ̀yìn rí tí àwọn tó wà nírú ipò báyìí ṣó yẹ ká yọrí bẹ́ẹ̀ ṣé èèyàn máa ibi téèyàn gbà gòkè ṣé èèyàn máa ń ti àkàbà yẹn dànù ni ẹ jẹ́ ká ó yé wọn lé ẹ fẹ́ léyìí lẹ̀. ẹ̀yin màmá wa àti bàbá wa ń lé ẹ̀gbọ́n àti àbúrò gbogbo yín náà lẹ ti ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ fún ọmọdé àti àgbà ó yẹ ká ní ẹ̀kọ́ ká ní ìtọ́sọ́nà Ọlọ́run ẹ ń gbọ́ gbogbo àrà tí olórí ń dá látàárọ̀ hmm. ẹ́ láti ìbẹ̀rẹ̀ kò tí mo fi tọ́lọ́run mú òun lọ o ìta ìṣe ìkékeré lọ́lọ́run ṣe fún o tọ́lọ́run tẹ̀ síwájú sí tó wá fọwọ́ ara ẹ̀ fẹ́ máa fọwọ́ ara ẹ̀ ta ògo ara ẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n mò ń sọ fún yín fún gbogbo yín kó jẹ́ ẹ̀kọ́ fún ọmọdé àti àgbà ọmọdé àgbà ni kò gbọdọ̀ gbàgbé orísun ẹ̀tọ́ ẹ̀ ni láti kọ́kọ́ padà wá bàbá ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ bàbá ẹ̀ tẹ́gbọ́n ẹ̀ bá fún lówó tó fi ṣe gbogbo àwọn nǹkan tó ṣe kó tó lọ síbẹ̀ ṣé ó ṣeé ṣe bí ọ̀rẹ́ ò bá mú mọ̀nà ṣé ó ṣeé ṣe àá ẹ jẹ́ ká wò ká tó ṣe é olórí mò ń pa láṣẹ ni mi ìdálábàá. tó gbọ́ bàbá pàṣẹ mò ń pa láṣẹ ni ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. kì í ṣe pé mo da alábàá rárá ó bá wo mi sẹ́gbẹ̀ẹ́ kó wo mi sórí bó ti ń gbin ṣe kéré tó yìí olórí ni mo sì jẹ́ bẹ́ẹ̀ni aṣíwájú sì ni bẹ́ẹ̀ni eh, máa sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. nébọ̀ ni wọ́n ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n ah. nébọ̀ ni wọ́n ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n wọ́n bá wa sọ̀rọ̀ wá gbọ́ anínú wọn bàbá anínú wọn bàbá wọ́n gbọ́ àjọ ọmọ wọ́n gbọ́ àwọn tó wà ní ẹ ẹ understand nǹkan tí mo sọ bàbá mo ti change level mi ò mọ bí tẹ́tí ń bọ̀ mi ò mọ situation yìí tó bá yẹ kó wọlé ní ìdẹ́ sọ fún mi I don't know eh? just name your price. tó bá fún mi lówó atán bó bá ra mọ́tò fún mi wà á tún máa tún máa náwó epo ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ kó bá lè lò ó kó pẹ́ kó jẹ àjẹyó àjọṣẹ́kù má gbàgbé orísun padà sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ òun ló máa sọ àlàyé fún ẹ bó ṣe máa ná owó ẹ̀ ibi tó yẹ kó dúró sí. mi ò lẹ́gbọ̀n ah. mi ò lẹ́gbọ̀n mi ò dẹ̀ mi ò lẹ́gbọ̀n ẹ̀yàn ah. kọ́kọ́ tó máa jà mí lólè. jẹ́ wo bí wojú mi dáadáa a kì í gun àkàbà ká yẹ àkàbà. ìyẹn àkàbà tó bá da àkàbà tó bá lè sà. Ah, ṣé o ti gbàgbé tó bá gun àkàbà gòkè tó bá yẹ òun ló má gun padà sí sàlẹ̀. ìwé tẹ́mi bá gun òkè. òun ló má dúró sí àwọn ṣé ìwọ ni orí bẹ́ẹ̀. ṣáyé ah. mo ṣe wá wà tí mo ti wá di star eh. tí mo ti di celeb màá máa jẹ́ kó yẹ yín wípé òkè ti kú. nǹkan kí nǹkan tó ń kó jẹ́ ṣé gbogbo kí wọ́n dúró síbi tọ́wọ́ kọjá kí n sọ. máa wọ ẹgbẹ́ ẹgbẹ̀rún tó lọ́wọ́ ẹgbọ́n ẹgbọ́n tó sọ olóhùn ti dókè àwọn tó kúrò ń bẹ̀ igbó ti dídọ́nà kúrò náà kúrò káwọn kan tó bẹ̀ tètè báyìí ẹ ṣé mo dúpẹ́ thank you very much gbogbo ẹ̀yin ara lé ṣe ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ ẹ má jẹ́ ká jẹ ojúmọ́ ran ẹ̀tọ́ ó yẹ ká ṣe ká fọwọ́ fágbà kọjọ́ wa kó ba lè dára ẹ wo ẹjọ́ jẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu ọmọ bàbá wa <laughs> àwọn dádì kan ṣá àmọ́bí tó ti ń bọ̀ àmọ́bí tó ti ń bọ̀ àmọ́bí tó ti bá sọ̀rọ̀ sí pé wọ́n ń jábọ̀ bí nǹkan tí ò lókun lọ́rùn wọ́n máa sọ pé mo rude mi ò dé ṣọmọ tó rude mi ò ṣọmọ tó rude ọmọ jẹ́jẹ́ ni mi ibi tó bá bomi sílẹ̀ nínú mo mi ẹ̀ máa wà mi ò sọ̀rọ̀ ságbàlagbà bẹ́ ṣé wò mí mi ò ń búyàn but anyways ohun tí wọ́n sọ náà lẹ́tí gbọ́ yẹn bọ̀ bí báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà ẹ kà ara fèlè jẹ́jẹ́ you know àwọn ta kíláàsì báyìí àwọn ta ló lọ́wọ́ ẹ kà lọ sókè lọ́nà tá a bá padà dé àtẹ̀mí àti ìlàjọ máa lájọ máa hmm. sọ̀rọ̀ ẹ fa àwọn ẹ̀gbọ́n kan lẹ̀ àwọn ẹ̀gbọ́n tí wọ́n mọ̀ bí tí tí wọ́n mọ̀ bí tí fìlà dojúkọ tí wọ́n mọ̀ ọkọ tí wọ́n fi owó ṣe ẹ kà lọ sókè lọ ojúmọ́ ya múlùdùn kan ó sì ń tẹ̀síwájú hmm, ń bọ̀ wá gbà ẹ̀gbọ́n mi